ẹ mo kí ẹ̀yin ọmọdé ẹ̀yin màjèsí ẹ̀yin ògo wa ẹ káàbọ̀ sórí ètò yìí ètò àkànṣe wa àwọn àṣà àti ìṣe àwọn ọmọ kóòtù òjìrèbí àwọn eré ìbílẹ̀ ni àmúwá fún yín ní ọlọ́kanòjọ̀kan eré ìbílẹ̀ tí ọpọ́n súnkàn báyìí ni ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí <laughs> ẹ rántí eré ìbílẹ̀ ayé àtijọ́ ni tí a máa ń ṣe eré ojú àgbá àwọn ọmọdé ni ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí kí ni ẹ̀kọ́ tí eré ìdárayá ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí kí ló fún wa ẹ̀kọ́ wo ló kọ́ wa ẹ̀kọ́ tó kọ́ wa ni wípé ká máa nífura ká máa máa jókòó jẹgẹdẹ lásán gbogbo nǹkan tí máa ń ṣẹlẹ̀ láyìíká wa ká máa fi ìfura sí ó yẹ kí a máa ní ìfura. time for family. every moment with the goodness of Valletta Sparkling Fruit Drink. Available in 75cl and 37.5cl bottles and comes in red grape, white grape, and peach variants. Valletta! Valletta Sparkling Fruit Drink. Celebrate every moment. ẹ àsìkò yìí gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá orúkọ tèmi ni adédọyìn àṣàbí mo orúkọ iléèwé mi ni First Baptist Church Model College eré ìdárayá wa tó kù ni ìdí ọ̀rẹ́ mi ni èmi ò fi sí àǹfààní tó wà níbi eré ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí ni pé ó máa ń jẹ́ kí a ní ìfura kí a sì mọ ibi tí a pa nǹkan mọ́ sí. má wẹ̀yìn o. wẹ̀yìn. ẹ má so òfófó. òfófó. òfófó ò dáa. ò dáa. ìkà ò dáa. ò dáa. ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí. ìdí ọ̀rẹ́ mi dà láǹkòtò. ẹ má wẹ̀yìn o. wẹ̀yìn. ẹ má so òfófó. òfófó. òfófó ò dáa. ò dáa. ìkà ò dáa. ò dáa. ìdí ọ̀rẹ́ mi ìdí ọ̀rẹ́ mi jàlá kò tó. ẹ má wẹ̀yìn o. wẹ̀yìn. ẹ má sọ òfófó. òfófó. òfófó ò dáa. kò dáa ìka ò dáa ìdí ọ̀rẹ́ ẹ̀ ni lèmi ó fi sí ìdí ọ̀rẹ́ mi jàlángò ẹ máa wẹ̀yìn o wẹ̀yìn ẹ máa sọ òfófó òfófó òfófó ò dáa ò dáa ìka ò dáa ìdí ọ̀rẹ́ ẹ̀ ni lèmi ó fi sí ìdí ọ̀rẹ́ mi jàlángò ẹ máa wẹ̀yìn o wẹ̀yìn ẹ máa sọ òfófó òfófó òfófó ò dáa ò fi sí. ìdí ọ̀rẹ́ mi jàlá ń kò dó. ìdí ọ̀rẹ́ mi lèmi ó fi sí. ìdí ọ̀rẹ́ mi jàlá ń kò dó. ẹ máa wẹ̀yìn o. wẹ̀yìn. ẹ máa sún òfófó. òfófó. òfófó ò dáa. ò dáa. ìka ò dáa. ò dáa. ìdí ọ̀rẹ́ mi lèmi ó fi sí. ìdí ọ̀rẹ́ mi jàlá ń kò dó. a ó rí i pé báyìí ni a ó ṣe máa bá eré ìdárayá ẹ lọ débi tí ó bá wù wá ẹ ṣeun. orúkọ tèmi ni ọ̀mọ̀wé oyèdòkun àwọlérè àdúpẹ́ bí ẹ ṣe ń tẹ̀lé wa lórí ètò yìí títí dìgbà míì ire o.